الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته bá àlàyé dé nínú tírà al-ayatul bayyinat fi adami سماع الموتى عند الحنفية السادات ابتيات ما تسواجه o náà ni ibi tí wọ́n ti ń ṣe àlàyé lórí hadith ìyàwó Aisha radiyallahu anha àti hadith afáwà Abdullah bin Umar radiyallahu anhuma nínú sharh al-Bukhari شرع إمام بخاري ترى فاوى الحافظ ابن حجر الأسقلاني فتح الباري شرع صحيح البخاري في باب ما جاء في عذاب القبر ní agbègbè báàbù tí a bá lọ wọnú Fathul Bari tí a bá wo báàbù ojú pọnà èyí tó ń sọ̀rọ̀ nípa ìyà èyí tó ń bẹ nínú sàárè abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó má ṣe wá ní ẹnìyà min kalamin tawil ma nasuhu ọ̀rọ̀ yẹn pọ̀ àlàyé tó pọ̀ ní àfáwà ibn hajar ni wọ́n ṣe níbẹ̀ ṣùgbọ́n náà so àlàyé òun òun ló lọ báyìí pé mo ti gbé òun ló lọ báyìí pé wàkọ́ọ̀lá ibnu tin ọ̀kan náà àwọn afa tí orúkọ wọn jẹ́ ibnu tin wọ́n ní la mu'aradata bayna hadith ibn umar wal aya wọ́n ní kò sí. Si, ìforígbárí láàrin hadith ibn umar àti aya quran eléyìí tí a kà aya quran wo òun náà ni aya eléyìí tí ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n bá ní innaka la tusmi'ul mauta pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ó lè fún òkú lọ́rọ̀ gbọ́ aya yìí kò takò hadith ibn umar hadith qalib tánàbí sallallahu alaihi wasallam fi sọ wípé in bá àwọn èèyàn yìí sọ ma antum bi lima ẹ gbọ́ ń sọ yé tó àwọn tí so tá bá wo ọ̀rọ̀ méjèèjì yìí aya Qur'ani sọ pé Ànábì ò lè bókù sọ̀rọ̀ hadith ibn Umar yìí ó fi rinlẹ̀ pé Ànábì bá wọn kọtila Badr aya al-mushrikun ọlọ́run Ànábì bá wọn sọ̀rọ̀ afọwà ibn tim wọn láàmú àrọ́dẹ̀ta láàmú àrọ́dẹ̀ta ibn Umar wal lẹ́hánà mọ́ta aláyàsímà òun àbílà ṣákì wọ́n ń torí pé n tó dájú tí ò sí èméjì ń bẹ òun náà ni pé àwọn òkú tẹ rí yẹn wọn ò lè gbọ́ nǹkan kan o lákìn àmọ́ èyí tí a rí nínú hadith tó sọ pé anábì ń bá wọn sọ̀rọ̀ yìí ìdá àrọ́dà allahu ta'ala isma'a ma laysa min sha'ni as-sima' lam yamtani' ṣùgbọ́n tí ọlọ́run ọba ọba tó ga tó bá gbèrò láti fún nǹkan lọ́rọ̀ gbọ́ in tó ṣe pé láìsà min ṣáàníhì àsàmà in tó ṣe pé kò sí nínú ìṣesí rẹ̀ wí kó gbọ́rọ̀ bọ́lọ̀ bá fẹ́ kó gbọ́rọ̀ ẹ́ kò sí tó kọ̀ ó lè ṣẹlẹ̀ dáadáa nínú alukur'an ní ọwọ́ yóò máa jẹ́rìí yóò máa sọ̀rọ̀ àwọn ya máa bie pé kí ló dé tó fi ń jẹ́rìí gbé wa ní àǹtọ́kọ̀nà lọ́hùn lẹ́dí ọlọ́run ọba tó fún gbogbo nǹkan lọ́rọ̀ òun náà lọ fún náà lọ́rọ̀ sọ torí pé ọwọ́ ò lè sọ̀rọ̀ àbọ̀wọ́ lè sọ̀rọ̀ ni ṣùgbọ́n tó kí sọ̀rọ̀ kò sí wípé la yasma'u bila shak ṣùgbọ́n tí hadith kọlíbù yẹn mùjísà lọ́lọ́run fi yẹn ṣe fanabi sallallahu alaihi wasallam so tá a bá ti gbọ́ yé báwọn á rí pé àyà yẹn àtàdé sì yẹn ò ṣe kí ni o kò takọ̀ra wọn so ti wá báyìí eléyìí tí wọ́n ṣe yìí náà ń pè ní kí ni o lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ usul hada aljamru aljamru bayna dalilayn hmm? ka qawlihi ta'ala ẹ̀yin náà ẹja kíyèsí gẹ́bọ́lọ́ wọn ti sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní inna aradna al-amanata inna aradna al-amana ọlọ́wọ́n ní àwa la gbé àmánà dábà ala samawati wal-ard fa abayna. أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ọlọ́run ní àwa la gbé àmánà fún òkè ilẹ̀ òkè sánmà ilẹ̀ òkè ńláńlá wọ́n kọ̀ láti lè gba àmánà yìí kódà ẹ̀rú bà wọ́n àwa wò pé gbólóhùn wọ́n kọ̀ yẹn ṣé òkè lè kọ̀ nǹkan ni ṣùgbọ́n lọ́wọ́n ọba ó fún wọn lágbára láti lè sọ̀rọ̀ pé ọlọ́run wọ́n lẹ wọ́n fẹnu wọ́n sọ̀rọ̀ pé àwọn ò lè gbà á o wọ́n kọ̀ ó sì bà wọ́n lẹ́rù ṣùgbọ́n tí àtìgbàtà ti ń káyà yìí ẹ̀rì pa àṣì méjì lórí pé sókè ah, lè sọ̀rọ̀ ní àgbàpọ̀ lọ́wọ́n ọba lè fókè lọ́rọ̀ sọ tọ́lọ́run bá fẹ́ fún lọ́rọ̀ sọ abẹ́ẹ̀kọ́ wọ́n ní àpèjúwe mi náà wà qawluhu ta'ala ọlọ́run ọba sọ a'udhu billahi minash shaitanir rajim فقال لها وللأرض ائتيا طوعا أو كرها ọlọ́run ọba sọ fún sama laha hayi samawat walilard ó sọ fún sama àti ilẹ̀ ìtíyà ẹ̀súnmọ́ bí ẹ máa bọ̀ kẹ́ẹ̀dìlẹ̀ kẹ́ẹ̀dò sama ìtíyà ẹ̀dín tí mo fẹ́ kẹ́ẹ̀dà yín méjèèjì taw'an aw karhan ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ máa dà bẹ́ẹ̀ kọ́ọ̀làtà àtẹ̀yìnà tọ́ èrè lójú ẹsẹ̀ ní òkè àti sánmà náà sọ̀rọ̀ pé ọlọ́run o adáhùn o ajẹ́pè rẹ ní ti tújú tọwọ́ dẹsẹ̀ fínúfíndọ̀ la fi jẹ́pè rẹ òkè àtìlẹ̀ sánmà wọn ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n lọ́wọ́ ní kọ́ọ̀làtà wọn sọ̀rọ̀ so mọ́ wàá lọ́dọ̀ pé majaz òun lọ̀rọ̀ wọn ọ̀rọ̀ gangan ni wọ́n sọ ṣùgbọ́n lọ́ọ́ túmọ̀ ẹ̀sìn majaz torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ́ ó ní kápá ìdá àrọ́dà an yuntiqo ma fi min sha'nihi an ní tó ṣe pé kò sí nínú ìṣiṣẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ ọlọ́run ní kápá tọ́lọ́run bá fẹ́ fún lọ́rọ̀ sọ yóò sọ̀rọ̀ ní tí ò sì sí nínú ìṣiṣẹ́ ẹ̀kọ́ gbọ́rọ̀ ọlọ́run al-aya wa sayati fil magazi qawlu qatada nínú al-magazi ọ̀rọ̀ tí a fọ́ àwa qatada náà sọ lórí hadith yìí ni wípé inna allah ta'ala ahyahum hatta sami'u kalama nabiyyihi alayhi salatu wassalam tawbikhan wa naqima intaha ọ̀rọ̀ tí afọ́ ibn qatada afọ́ àwa qatada ó dájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga àhíyáhùn ó fi ẹ̀mí sáwọn òkú yìí lára òkú wo ni àwọn òkú kọtìlá abadir títí tó fi jẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí ànábì ọlọ́run ọba ń sọ gbígbọ́ tí wọ́n gbọ́rọ̀ yìí kì í ṣe pọ́lọ̀ fi pọ́n wọn lé o tàwọn bí hàn kó lè máa jẹ́ ìbú láti lè fi bú wọn ni wà nẹ́kùnmá kó sì lè máa jẹ́ ìjìyà ìdíyàjẹ fún wọn ni abdulsomad ń bọ̀ lọ́nà lọ́kọ̀ abdulsomad yẹn. Jarir wa jama'atu min al-Karamiyya min hadhihi al-qissa afa ibnu Jarir at-Tabari rahmaullah àti àwọn tó pọ̀ nínú àwọn al-Karamiyya àwọn Karamiyya ìjọ kan ni wọ́n nínú àwọn firak wọn ló fà á tí a fa Sheikh Al-Albani rahimahullah gbàtà ń sọ̀rọ̀ nípa ibnu Jarir wọ́n ní uwal imam Muhammad ibnu Jarir at-Tabari orúkọ wọn nìyẹn Muhammad ibnu Jarir at-Tabari ṣùgbọ́n wọ́n gbajúmọ̀ sí ibnu Jarir ibnu Jarir ibnu Jarir ibnu Jarir ibnu Jarir orúkọ wọn gàgà ní Muhammad ibn jarir at-tabari al-mufassir al-mashhur afọ́ni ma tafsir tó gbajúmọ̀ ni sahibu tasanif al-bahira ẹni tó kọ tí a pọ̀ ni ó láwọn àkọọ́lẹ̀ tí al-bahira èyí tó bu aya mata sana thalathumia wa ashara ó fayílẹ̀ ní ọgọ́rùn-ún ọdún mẹ́ta àti mẹ́wàá lẹ́yìn ìjìrá jama'atu minal karomiya àwọn wọnà ń pè ní karomiya àwọn karomiya ìgẹ́bà ti láwọn jamiya mọ̀tẹ́sílà tó ti wá báyìí àwọn kan náà ń bẹ tó ń pè wọ́n ní alkaromiya nínú àwọn fíọ́rọ̀ kan má pè wọ́n láwọn karamọ́ tọ́ ifatun minal mubtadi'a àwọn yìí ìjọ kan ni wọ́n nú àwọn bídíà àwọn bídíà nínú àkídà àwọn fíọ́rọ̀ kan takulu bi tajzim wa ghairihi in táwọn sábà máa ń sọ àkídà tiwọn ni wípé àwọn tún wọ́n tún ṣàṣejù mamana tajzim minal jismi wọ́n ní ọlọ́run subhanahu wa ta'ala tá a bá ní ọlọ́run lójú abẹ́ẹ̀kọ́ àwọn kan ní irọ́ kò lójú o abá ní ọlọ́run lọ́wọ́ wọn ni ara o ọlọ́run lọ́wọ́ bó lè ṣe lè sọ tẹ́ bá sọ pé lọ́wọ́ ẹ ti sọ́ di kíni o ẹ ti sọ́ di èèyàn nìyẹn àwọn kan ní ah, kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ọwọ́ bí ọwọ́ ti wà gan gẹ́lẹ́ irú ẹ̀ náà ni àti kíní àti kejì gbogbo wọn náà ṣàṣìṣe thumma jaha ahlu sunna wal jamaa aqida ahlu sunna wal jamaa wá dé wọn wá dúró sáàrin àkìdátùnà bẹ́yìnà hádà wàdàk pé a bá ní ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó lọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ kò rí bíi ti tàwọn ẹ̀dá ẹ wo wọ́n tí wọ́n sì alwasatiya wàtàwázún fil àkìdá eléyìí nínú àwọn ìròyìn ahlùsúnà wal jamaa àṣàṣejù àṣìṣe kí ni o àṣàṣe tó so nínú àkídà àwọn alkaromiya takulu bi tẹjisim wọ́n máa sọ pé jisimu báyìí ọlọ́run jisimu ara bí ara wa yìí gangan wọ́n lè ní bẹ́ẹ̀ fọlọ́run yantasibuna ila muhammad bunu karom asajistani wọ́n ṣàfitì wọn sọ́dọ̀ ẹni tí ń jẹ́ muhammad bunu karom ibẹ̀ náà ti fa karomiya yọ orúkọ ẹni tó dáa ẹgbẹ́ yẹn lẹ̀ egbe ẹgbẹ́ ìròrí tó dáa lẹ̀ ò nìyẹn lẹ́ẹ̀fì máa rọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ bídíà kankaná wọ́n máa ń ṣàfihàn so kọ ẹni tó dáa lẹ̀ bí ọlọ́mọ díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. al-abid ẹni yẹ al-abid ni ní si ṣe bàdà gan al-mutakallim sọ̀rọ̀sọ̀rọ̀ ni kì í ni o. ẹni tó nímọ̀ nípa ilmul kalam ṣe philosopher tabani alimutakallim níbẹ̀ yẹn má súnmọ́ ẹ̀ pé ẹni tó máa ń sọ̀rọ̀ ẹ alaalim bi ilmul kalam ilmul kalam òun náà ń pè ní almantiq abẹ́ẹ̀kọ́ òun náà tó ń pè ní philosoph òun náà ń pè ní falsafa tí ti yé òun náà ló bí falsafa philosophy so ìyẹn túmọ̀ sí pé in tó lìdí ẹ̀ sọ̀rọ̀ tí ń sọ yẹn ó falisafa philosophize so philosophy pọ̀ nù mọ́ rẹ̀ ẹni tí philosophy bá dẹ̀ ti pọ̀ nù mọ́ rẹ̀ kátìkà ó máa hàn kò ní lè tamasaka bi nas ìròrí ni ó pọ̀ gẹ́gẹ́ bó ṣe wọ́pọ̀ láwùjọ ní so wọ́n ní wàjàmá àtún karomiya àti àwọn kan nínú àwọn kàrọ̀míyà wọ́n eh, akhada min hadhihi al-qissa in táwọn padà rí mú jáde látara qissa ìtàn àwọn òkú Qalib qatla Badr sotiye in tí wọ́n mú jáde níbi ìtàn hadith ibn Umar yìí tí wọ́n ní wípé ana su'ala fil qabr yaqaw ala ìpè àjẹ́ pé ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ òkú nínú sàárè ara nìkan ni wọ́n bi níbèrè yẹn wa anna Allaha ta'ala yakhluqu fi idrakan idraka bi'aythu yasma'u wa ya'lam wa yaludhu wa ya'lam wọ́n ní ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ dá ìfúramọ̀ sí ara yẹn ni nínú sàárè ni ó lè máa fi gbọ́ ni ó sì lè fi mọ̀ yóò fi lè jẹ̀gbádùn wa ya'lam ni ó sì lè fi mọ̀ تيرو طيب. وذاب ابن حزم وابن هبيرة ابن حزم أتي ابن هبيرة وان هو يحيى بن هبيرة بن محمد بن هبيرة الذهلي الوزير عون الدين ولد سنة 499 وتوفي سنة 560 تفقى على مذهب أحمد وكان عالما أديبا عادلا في وزارته له الإفصاح an ma'ani sihah so àfáà yẹn ọ̀nà àná sọ̀rọ̀ rẹ̀ ọ̀nà àdìbò ni onímọ̀ ni ó jẹ́ tó ṣe déédéé nígbà tó ń ṣe ìjọba wizara ó ní tíra àkàtà ń pè ní al-ifsa an ma'ani sihah àwọn wọ́n lọ sí ilà anna su'al wọ́n ní lọ́dọ̀ tàwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ òkú nínú sàárè yaqahu ala ruhi faqat ẹ̀mí nìkan níbèrè yẹn ọlọ́ba mẹ̀ngẹ́rẹ̀ áwùdín ilá ilá aljẹ́sà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ara wọ̀kálàfà um aljumhur àwọn tí wọ́n pọ̀ nínú àwọn àfọ́ olùmẹ̀sìn àwọn ò lọ síbi táwọn méjèèjì lọ faqal tu'adu ruhu ilá aljẹ́sàd aw ba'duhu kama thabata fil hadith wọ́n ní ẹ̀mí wọ́n dá ẹ̀mí padà sí ara ni ìgbà yẹn ni wọ́n tó wá béèrè béèrè yẹn yẹn tó mọ̀ pé àtẹ̀mí àtara náà ni wọ́n dojú béèrè yẹn kọ kì í ṣẹ̀mí nìkan kì í dẹ̀ sara nìkan àwọn kan mú ẹ̀mí nìkan àwọn kan mára nìkan ṣùgbọ́n àwọn jùmúhùr àwọn sọ pé èyí tó náà ni pé ara yẹn ó wà ń bẹ òun wà dẹ̀mí padà sí ẹ̀mí ara rẹ̀ tó ń lò láyé òun náà ni wọ́n àwọn tó ara nìkan ni wọ́n gbà pé ẹ̀mí rẹ̀ yẹn ò ní ṣùgbọ́n ara yẹn wọ́n gbà pé sẹ́mi lẹ́sẹ̀ <coughs> wọ́n ní ẹ̀mí ò lẹ́sẹ̀ ìdí nìyẹn tẹ́ pé òun ò ní tọ́kú oúnjẹ gbèsò wọ́n mú un jáde ẹ̀mí ó padà síbi tó ti wá ara yìí lọ́sẹ̀ ara ló ṣìṣìnà abẹ́ẹ̀kọ́ ara ló jalè ọwọ́ ló fi ń jalè sóyè báyìí ibi táwọn ọ́fíìsì nìyẹn gbèsò ẹ̀mí

ètò wà lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn jumhur tọ́pọ̀lọpọ̀ àwọn afa tí wọ́n fi sí ẹ́ òun náà ni wípé arruhu wal jasad ẹ̀mí àtara méjèèjì òun náà ni wọ́n mọ̀ torí wípé nínú hadith njẹ́ hadith sọ fún wa náà ni pé tán bá gbé sínú sàárè tó bá ti di pé àwọn èèyàn lọ tán wọ́n sì kíni wọ́n dá ẹ̀mí ẹ̀ padà sí dára kí n ti mí mi wọ́n sì lọ mú wa ẹ̀mí náà ni wọ́n padà sí pẹ̀lú hadith yẹn yẹn ni dẹ̀lílù pé ẹ̀mí tó lò láyé òun náà àti ara yẹn náà ni àwọn mọ̀lẹ́kọ̀ béèrè béèrè lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ wọ́n yí wa báyìí so èyí tá a sọ kán yìí ló lẹ́rì ọ̀rọ̀ àwọn jùmùhóòrò yẹn náà fi ní wàhálà fún àwọn alìjùmùhóòrò àwọn tó pọnú àwọn àfa wọn ṣe paṣí táwọn sọ faqal tu'adu ruhu ila al-jasad aw ba'duhu kama thabata fil hadith pé wọn dá ẹ̀mí yẹn padà sára ni àbí apá kan nínú àwọn ara gẹ́gẹ́ bó ṣe fẹsẹ̀ ńlẹ̀ nù hadith yushiru ila hadith al-bara at-tawil hadith tó ń tọ́ka sí bí òun náà ni hadith al-bara hadith yẹn hadith tó gùn ni al-bara bun azib hmm? al-bara bun azib hadith yẹn ó ń sọ fi qabd al-malaikati al bí àwọn màláíkà ó sì gba ẹ̀mí ọmọnìyàn wa su'udihim biha ila sama àti bí wọ́n ó ṣe ṣe kí ni o bí wọ́n ṣe mú ẹ̀mí ọmọnìyàn gòkè lọ sí sánmà thumma tu'ad ila al-jasad bí wọ́n ṣe tún dá ẹ̀mí ẹ̀ padà sí ara fayatihi malakan fayujlisanihi wa yas'alanihi àwọn màláíkà méjì wà bá wọn dagunlẹ̀ jókòó wọn sì máa bí ní béèrè wípé man rabbuk ta lọ́lọ́run rẹ alhadith hadith yẹn lọ bẹ́ẹ̀ wọ́n wá hadith sahih wọ́n ní hadith yìí hadith tó lálàáfíà ni faqad suqtuhu bi tulihi bàbá ni mo ti kó àdìsí yẹn wá bó ṣe gùn tóun náà mo ti mú wá tí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ wà dọ̀mọ́mtu ilé ziyadati alwarida fi mukhtalafi turuqi mo sì tún fi kún àwọn àfikún àfikún àfikún tó kún tó wá níbi àwọn ìgbàwá ọ̀tọ̀ọ̀tọ̀ èyí ẹgbàwá ti ẹnìkan nǹkan kan lè mọ̀ sí bẹ́ẹ̀ ẹgbàwá ti lè èmi lè ṣe mo á kó gbogbo ẹ̀jọ́ sójú kan nínú ẹgbàwá ti kíní kan nínú ẹgbàwá ti kíní ilé wa mo kó gbogbo ẹ̀jọ́ sójú kan. wa kharrajtuhu mo sì sọ àwọn ìdájọ́ tó ń bẹ fún ẹgbà wá kọ̀ọ̀kan wàdàkàrtù min wàdàkàrtù man sa'ahu mo sì sọ àwọn tí wọ́n sọ pádìsì yẹn lálàáfíà ẹni tó bá fẹ́ wo eléyìí kọ́ lọ wo tíra mi tí a ń pè ní ahkamul janaiz lọ wo ó rí pàápín àlàyé lórí hadith yìí sáà ní ahkamul janaiz ta ló ní kọ̀nàwọ́ náà ló fi jẹ́ pé ọmọ akẹ́kọ̀ọ́ yìí kan sàdédé bọ́ ọjà máa ra tí àjọ ó rẹ̀ lómi ra tí àjọ títí ó tún ra tíra kan kẹ̀lí láti wà dímúnà mo rí kan ẹ̀jẹ̀ nìkan rà kẹ̀lí láti wà dímúnà kí lọ́ọ́ mà bẹ́ẹ̀. kẹ̀lí láti wà dímúnà ìtàn bí ìjàpá àti yanrìgbò kan báyìí ni lọ́wọ́ àbẹ àwọn ìtàn àwọn ẹranko kankan wa nígbà tó láti rí náà wọn lọ rà náà nílá kì í ṣe bó máa kẹ́kọ̀ọ́ sí máa ń ra tíra nìyẹn àwọn èyí tọ̀rọ̀ bá ti kàn nínú tí àtòhùn ké ó rí pé tó bá rà ó kà torí pé o ti ní nǹkan kan tó ń sojú kòkòrò tó fẹ́ gẹ̀ẹ́tì ń bẹ̀ ṣùgbọ́n gàdá kò àdé kálukú bẹ́ẹ̀ ma. ṣáà kẹ̀lé látò wà dímúnà àbí maqamatul hariri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tíra yẹ àgbẹ̀kún wọn òwúlò ó níbi tí ìwúlò wọn ma ṣùgbọ́n àwọn tíra mi ń bẹ tẹ́pẹ́ yẹn ní bùkátà sí púpọ̀ láti lè ṣàlàyé àlámọ̀rí ẹ̀sìn yà fún yà níwá máa ń da kéèyàn ó máa fi òṣùlóòbù ríra tíà kéèyàn ó gbé lórí àwọn ìtọ́rọ̀ bá ti ń kàn nínú tíra téèyàn ń kà eléyìí èèyàn máa ń sàǹfààní rẹ̀ nínú tíra àwọn almutakadimun àwọn tíra táwọn afáà tó ṣáájú bá kọ nínú tíra àwọn kó o tó kà á tán ọlọ́run lọ́mọ iye tíra tí wọ́n dárúkọ ńbẹ̀ pé tó bá wọnú tíra ọ̀rọ̀ táwọn sọ yìí àlàyé ẹ̀ wà ńbẹ̀ èèyàn wà fẹ́ sojú kòkòrò láti gbọ́ àlàyé yẹn délẹ̀ ni ó lìdí ẹ̀ láti lọ ra irú tíra àwọn irú tíra láà àfààní ẹni tí a ọ̀dán kọ̀ọ̀ká kọ̀mọ́dọ́ wà mẹ́ ṣùgbọ́n àwọn eléyìí bí wọ́n bá ti dákọ̀ rẹ̀ tó bá lè kà ọ́ fẹ́ try bó tiẹ̀ lè ka gbọ́ ẹ̀tàn ibi tí wọ́n sọ yẹn tí wọ́n sọ péjì ẹ̀ wọ́n fẹ́ lọ wò bẹ́ẹ̀ bí sọ wà ń bẹ́ àbí kò sí bẹ́ẹ̀ sọ dábàá ní àkàmùlì janaiz tí àfọwọ́ Al-Albani rahmanullah kí á gbìyànjú kí kára náà. وقد أخرجه الآجري أيضا عفوا الآجري أنا وسي تخريج حديثه إلى أن قال ابن حجر الأسقلاني ọ̀rọ̀ afẹ́ ibn Hajar Asqalani ni wọ́n kò tí bọ̀ látàárọ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn gùn débi pé ibn Hajar ó wá sọ pé innal musannif yaani al-bukhari dájúdájú innal musannifa yaani al-bukhari àfáwà imam bukhari tí wọ́n kọ tírà bukhari ashara ila tariqin min turuqil jam'i bayna hadith ibn umar wa aisha àwọn náà wọ́n tọ́ka sí ọ̀nà kan nínú àwọn ọ̀nà téèyàn fi máa ń kó àdìsí tó bá dàbẹ́ kan fẹ́ forí gbára wọn téèyàn fi máa kún wọn papọ̀ tí a fi rí ìlò papọ̀ àwọn náà tọ́ka sírun tó jọ bẹ́ẹ̀ nínú tírà wọn wọ́n ní yahmilu hadith ibn umar ala anna mukhatabata ahlil qalib waqa'at waqatal waqtal mas'ala wọ́n hadith ibn umar tí ànábì ti ń bá àwọn alìkọ̀lìbì sọ̀rọ̀ mo rò pé a ti máa alìkọ̀lìbì mi ní ma ṣe àlàyé kankan mọ́ lérí ẹ̀ tá a bá ti ń dárúkọ alìkọ̀lìbì àti ma gbogbo omi tó bá ti bá pàdé tó bá ti gbọ́ alìkọ̀lìbì ó ti mọ àdìs tán rí báàsì wọ́n ní wọ́n gbé ìtumọ̀ tiẹ̀ lérí wípé wákọ̀ art waqtal mas'ala wọ́n ní àsìkò tí nǹkan yẹn wáyé ẹ̀wò bí táwọn lọ túmọ̀ sí pé tá a bá wò dáadáa ṣe é mọ̀ wípé tí wọ́n bá ti gbá àwọn òkú sínú sàárè a sọ wípé táwọn ẹni tó san bá ti lọ tán wọ́n dẹ̀mẹ̀ padà sí lára ṣe é pé àlàyé eléyìí kò tí ì sẹ́ni tó ti sọ àfáà Imam Bukhari rahimahullah àwọn ní bí bátànà bí bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ yẹn àsìkò yẹn ṣe déédéé ìgbà tán ṣe dẹ̀mẹ̀ padà sí wọn lára tí wọ́n wá ń bi wọ́n ní béèrè náà lànàbí wọn ń bá wọn sọ̀rọ̀ ni wọ́n fi gbọ́ ah, àlàyé tí sẹ́yìn pé èyàn ò tí ìjọgbé yìí tí àbí èyí tí wọ́n wá sọ yẹn àfọwọ́ Albani rahimahullah kult wọ́n ní wákàtí àkọọ́lá Tahtawi wọ́n ní ibi tí wọ́n sọ yìí náà Tahtawi náà sọ wa hadha batilun wọ́n ní kò tí ẹ̀kọ́ jọ rárá bó sì ṣe ó sì fẹ́ jọ ní ọpọlọ tèèyàn àbí bẹ́ẹ̀ kọ́ wọn ni wàhálà bàtìlù kò rí bẹ́ẹ̀ fàkọ̀dì sábàtà fi ìbáàdì tóró kìlìkì sọ wọ́n nítorí pé táwọn fi ní òrí bẹ́ẹ̀ ni ẹgbà wá àdìsí míì wà tó wáyé tí kò tiẹ̀ jọ mọ́ nǹkan yẹn rárá táàfi lè túbẹ̀ táàfi lè túmọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sàyẹ̀dé jọ pé bátìlù ni láti lè takò àwọn tó ṣáájú lá Imam Bukhari ṣáájú Sheikh Al-Albani Tahawi wọ́n ṣáájú Sheikh Al-Albani rahimahullah ṣùgbọ́n kì í ṣe pé lásàtì lè takò àwọn tó ṣáájú ẹ̀rí tó hàn sáwọn náà náà fi lọ́gbọ́n eh, kò lè rí bẹ́ẹ̀ wọ́n nítorí wípé ọ̀nà ìtàn yìí míì tún ń bẹ ìtàn alkọ̀líbì yìí nínú ẹgbà wa ti anas ana rasulullah sallallahu alaihi wasallam pé anabi taraka kọtìlá badirin thalatha thumma atahum anabi fi wọn lè fún dijọ́ mẹ́ta thumma atahum lẹ́yìn gbàrán anabi tó wá lọ bá fanadahum tọ́ríkù eléyìí ó ti jẹ́ kó yíwa pé òdìjọ́ mẹ́ta ọjọ́ ọkú ẹ̀sùn ti kọjá ẹ̀wò tí ẹ̀wò bí tí Sheikh Al-Albani rahimahullah wọ́n lọ mú tọ́ríkù kí sọ yẹn míì wá ló fi lè mọ́ fi lè mọ̀ wípé ọ̀rọ̀ gbọ́n dá ìmọ̀ hadith a mọ́ ràn yàn lọ́wọ́ tó bá di pọ́rọ̀ fẹ́ dújú hadith kan gbé nǹkan jáde àwọn kálukú sáà ń lọ gbọ́rí aládìsí ọkàn lọ mú tọ̀rí kìmí wá tó explain kìíní yẹn ìwọ tó wọ̀ bá dẹ̀ níyẹn lọ́wọ́ ọkàn máa fìdí fọ́gbà ti sọ fún ọ ya yọ dẹ̀ tọ̀rí kìí tọ́lá làáfíà yọ sàlàyé so ńgbà tá a bá ti rí àdìsí tọ́lá làáfíà tó sàlàyé nǹkan èwo làwọn ọmọ dọpọlọ láàmú ìdá nọ́ọ̀sù eh, so wàfí anna umar qal wọ́n ní kó dáárí nínú hadithi yìí pé ibùnú umar tó kó yá rasulullah ìrò òjíṣẹ́ ọlọ́run kayfa yasma'u wa anna yujibu wa qad jayyafu pé báwo ni àwọn wọ̀nyí báwo ni wọ́n sì lè gbọ́n tó ń ni wọ́n ti ẹ̀sí lè máa jẹ́ pé rẹ tí wọ́n ti الحديث أخرجه مسلم wa من min ثابت عنه ورواه حميد عنه humaid قالوا bi lafzin qalu pẹ̀lú ẹgbà wa wọ́n wá sọ bádálà qala umar nínú ẹgbà wa mi wọ́n sọ pé qalu gbogbo àwọn sàábé wá sọ báyìí riwaya mi sọ wípé ibnu umar nìkan ló sọ̀rọ̀ yẹn kama taqaddama qariban wa ma'nahu fi turku qatada alladhi sabaqa takhrijuhu ìtumọ̀ ọ̀rọ̀ yìí nínú tọ̀ríkì ti kọ̀tádà yìí tá a ṣe takhriju ẹ̀ ṣáájú fal'ujub min al-hafiz kayfa fatahu hada pé nínú tó wá ṣe mí lè mọ̀ fún àgbàfáwa Ibn Hajar Asqalani bó o ní nǹkan yìí ṣe wá sálọ mọ́ wọn lọ́wọ́ tí wọn kíyèsí tọ̀ríkì yẹn tán fi wá lọ sọ wípé waqtal mas'ala ẹgẹ́ ti báyìí ó yà wọn lẹ́nu o wọ́wọ́ lẹ́dí nẹ́kọlà fi ṣẹ́rí yìí lè hádàlá yíbò náà ló mú ẹgbàwọ́ àdìsí yẹn wá nígbà tó ń ṣe ṣẹ́rí àdìsí àdìsí káwọ́lá suhaili alimutakọ́dìm wà fi káwọ́lù sọ̀hábà ó sì ń bẹ́ẹ̀ nú ẹ̀pá àwọn sàábé náà sọ pé àtùkọ́tìbù àkọ́wá mọ̀nìkọ̀dì jẹ́yẹ̀ fún sọ́ọ̀mọ báwọn èèyàn kan sọ̀rọ̀ pé wọ́n ti jẹ́yẹ̀ wọ́n ti di jífà tán pé nǹkan di jífà kì í òkú ọjọ́ àkọ́kọ́ náà ń pè jífà àfọwọ́ Ibn Hajar gan mọ̀rọ̀ yẹn wá àfọwọ́ Al-Albani bí àwọn àtọ́wọ́ àwọn àwọn lẹ́nu tó fi sọ pásìkò tí wọ́n máa ń bi àwọn òkú léèrè lànà bí béèrè tẹ́bẹ́ náà lẹ́ mú ẹgbà wá pé kò ní jẹ́ yẹ̀fun kò lè jẹ́ kò lè jásìkò yẹn. bal wa dhakara qabla dhalika haditha Anas hada min tariqi Muslim kódà àwọn náà náà tún mú wá ẹgbà wá hadithi ti Anas láti tariqi Imam Muslim tí wọ́n tún ní inna pàànàbí sọ pé inna ruha tabqa pé ẹ̀mí ó máa ń bẹ lára fi maddatan fi jasadiha ba'da i'adatiha ilayhi wa huwa ba'idun jiddan li'adam wurudi an-nass bidhalik pé wọ́n sọ wípé illa an yuqal illa an yuqal àwọn wọ́n ti gbẹ̀gbẹ̀ wọ́n àdìsí wa kì muslim illa an ṣùgbọ́n tó yà lẹ́nu náà ni pé wọ́n sọ wípé ẹ̀mí o tábùkọ́ múdà tá ń fi jẹ́sàdì á ẹ̀mí ò tún máa bẹ ní ara òkú yẹn bá dẹ̀ àdá ti ilé fáwọn àsìkò kan díẹ̀ lẹ́yìn ìgbà tán bá dá ẹ̀mí yẹn padà sí ara òkú tó fẹ́ dáhùn ìbéèrè tó bá dáhùn ìbéèrè tán wọ́n tó fẹ̀mí rẹ̀ sí lára fúngbà díẹ̀ tó tún pẹ́ bẹ́ àwọn àsìkò yẹn ni ànábì lọ́pọ̀tunítà àti báwọn ọ̀rọ̀ tán fi ń gbọ́ wọn ni wọ́n wá bá ayélujára jìdá wọn lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ tó jìnnà sóòtọ́ ni o torí pé lè ádámì wòrò dùn náà síbi dáàlì wọn ni kò sẹ́ẹ̀rì kankan tó tọ́ka sí wallahu alam wàhíná ìdìn tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà tó bá lọ jẹ́ pé pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yípa àsìkò tí wọ́n ń béèrè ìbéèrè lọ́wọ́ òkú ní dèdè àsìkò tánàbí bá wọn sọ̀rọ̀ yìí wàhíná ìdìn kánà ti rú kọ̀dì òhìn ìdàtí làjẹsà a jẹ́ pé nígbà yẹn wọ́n ti dá ẹ̀mí padà sí ara ni wàkọ̀tàbáyẹ̀ nàmìnà àhàdí tẹ̀lé ó kọ̀rọ̀ torí pé ó fojú hàn nínú àwọn àdísì mìíràn wípé anal kafiro almasol yu'adhab wípé àwọn kèfèrí tọ́lọ́n bá ti ń bi wọ́n ní béèrè wọn ò ní rẹ́sìn dáhùn wọ́n padà jìyà nínú sáré ni tí mọ̀lẹ́kà bá ń bi wọ́n ní béèrè wọn ò ní rí èsì dáhùn wa amma inkaru Aisha ṣùgbọ́n tá a bá ní ká lọ wo àìgbà tí ìyàwó Aisha ò gba hadith yẹn pé ó takò àyà Qur'an famahmulun ala ghairi waqtil mas'ala a jẹ́ wípé n tí ìyàwó aisha táwọn gbọ́yé ni wípé kì í ṣe àsìkò tí wọ́n ń béèrè béèrè lọ́wọ́ wọn làwọn gbọ́yé fayattafiqu al-khabaran a jẹ́ pé khabaru ti Qur'an àti khabaru ti hadith yìí wọ́n dọ́gba wọn ò takora wọn n tí àfáwà Imam Bukhari fẹ́ ṣe náà nìyẹn wọ́n fẹ́ sàlàyé pé kò takora wọn tó pẹ̀lú àlàyé àfa ibnu hafiz ibnu ajá Asqalani pé kò takora wọn pé n tí ìyàwó aisha ń sọ àwọn ni pé fi gèrè wákìtì lè mas'ala kò lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tó wáyé pé lásìkò mas'ala ni ìyàwó aisha náà ò lè takò wípé ẹ̀mí ò ní wà lára wọn nígbà tó bá ń bi wọ́n ní béèrè so àwọn sì gbọ́ wípé àsìkò tó ń bi wọ́n ní béèrè yẹn náà lànà bí béèrè ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àfa wa Sheikh Al-Albani wọ́n ní ọ̀rọ̀ وقال الشيخ عبد الرؤوف المناوي الشافعي في شرعه الكبير لجامع الصغير عفاوى عبد الرؤوف المناوي الشافعي nínú tíra àwọn sharul kabir lijami sogir tíra yìí wọ́wọ́ musamman bí faidul qadir tíra yìí na ń pè ní faidul qadir wọ́wọ́ khairu shuruhi shuru iljami òun ló dáa púpọ̀ nínú àwọn tíra tí wọ́n kọ láti lè fi ṣe ṣẹ́ríwò alijami sọ̀gẹ́ wa agzaruha fa'ida wa ilman ay wa aktharuha ó sì pọ̀ ní mímọ̀ ìmọ̀kúnnú tíra ọ̀hún àǹfààní sì kúnnú ẹ̀ wa mu'allifuhu ẹni tó kọ tíra yẹn huwa al-mu'allama al-muhaqqiq muhammad abdulra'uf bunu tajil arifina almunawi alqahiri al kọ́ ìrí alimisiri lẹ̀ ń gbọ́tẹ́lẹ̀ alikọ́ ìrí min kibari ulama bid-din wal-funun ọjọ́ kan nínú àwọn àgbààfà nípa ìmẹ̀sìn àti ẹ̀túntún ìmẹ̀sìn tuwufiya sana alf wa wahid wa thalathin wọ́n ní àwọn náà sọ fil kalam ala qawli wọ́n sàlàyé lórí ọ̀rọ̀ tánàbí sọ wípé innal mayyita pé òkú ìrà dúfina tí wọ́n bá ti sin yasmau khafqa ni'alihim yóò mọ̀ gbọ́ dúndún ẹsẹ̀ bàtà àwọn tó sin tí wọ́n padà tán pẹ̀yìn dà ìdà wallaw munsarifin nígbàtí àwọn ènìyàn bá sẹ́rí padà tí wọ́n bá ń lọ wọ́n ní èyí láwùsù tó mú wáyìí ẹ̀rí tó lágbára ni fún àdísì anẹ́sì tó sáájú yẹn wọ́n wà min hadisi ibn abbas qala al-haythami rawahu at-tabarani fil kabir wa rijaluhu thiqat وله شاهد آخر من حديث أبي هريرة أخرجه أحمد من طريقين عنه صاح أحدهما الحاكم ووافقه الذهبي àlàyé ọ̀rọ̀ tí àwọn sọ yìí inshallah ta'ala ibẹ̀ náà ni a ti máa bẹ̀rẹ̀ fil daras al-qadim abẹ́lẹ́wọ̀n bá kí ó fún wa ní àgbọ̀yọ̀ ọ̀rọ̀ wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahumma wa bihamdik shadan la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alimin sa'ali